àti màdí yín ti ìjẹ̀bú màdí kan náà tún dìde ń jẹ̀bú ọba tiẹ̀ náà jẹ́ pátápátá ni màdí ò ní jẹ́ Yorùbá kò jẹ́ yíndì Lárúbáwá ló máa jẹ́ àrọ́mọdọ́mọ ànẹ́bì ló máa jẹ́ adísẹ́lẹ̀ tó wá ń yan wípé ìwà tí wù ísímù wù ísímì orúkọ tí jẹ́ yóò ṣe déédéé ó kọ tèmi náà ń jẹ́ wàásù àbí yìí isma abi orúkọ bàbá rẹ̀ náà ó ṣe déédé orúkọ bàbá mi ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ibú tí wọ́n ti dìde lágbàáyé tí wọ́n sọra wọn di ìmáàmù Mahadi ṣé wàá Ahmad Tijani jẹ́ kan bẹ̀ òun náà pèrè ẹ̀ ní Mahadi Ibrahim Niyasi náà jẹ́ kan bẹ̀ òun náà pèrè ẹ̀ ní Mahadi Gulam Ahmadu náà jẹ́ kan bẹ̀ òun náà pè rẹ̀ ní máàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ gbogbo àwọn tá a kà lẹ̀ ń pátá wọn èsì ìran ànábì wọn èsì àrọ́mọdọ́mọ ànábì. ṣé ó sì já ní nìkan olókìlẹ̀mù pé àrọ́mọdọ́mọ ànábì ni òun nínú tíà rẹ̀ nígbà tí a sì béèrè pé ọ̀nà wo ló gbà jẹ́ àrọ́mọdọ́mọ ànábì ó lóun kàn bí ànábì léèrè jọ ni wípé bọ̀dá ṣé èmi è ṣe ọmọ ọmọ rẹ bí torí àwọn èèyàn ń pè mí lọ́mọ ọmọ rẹ ṣé bẹ́ẹ̀ ni ó náà níbi sọ pé bẹ́ẹ̀ ni ah ṣé ó tìjà ni èyí tí mo fẹ́ wí mo jì inú mo jì inú. ní ti Mirza Gulam Ahmadu òun ò tiẹ̀ tún mú irọ́ bàǹtàbàǹtà wá ń tiẹ̀. òun kàn sásọ̀rọ̀ ẹ̀ di máa di ni. ọwọ́ àgbàgbé wípé àdíìsì inú àdíìsì láti rí pé máa dì ń bọ̀ inú àdíìsì náà láti rí ó kọ tí máa dì ó máa jẹ́ àtòkọ bàbá rẹ̀ orúkọ ànábì wa Muhammad náà ni Muhammad orúkọ bàbá rẹ̀ ni Abdullahi orúkọ tí ìmáàmù màdí táwọn retí ọmọ jẹ́ ni Muhammadu ọmọ Abdullahi èyí ni ọ̀rọ̀ tí àwọn àáfàá súnà sọ òun ni ọ̀rọ̀ táwọn àáfàá súnà sọ nígbà tí wọ́n ń ṣàlàyé nípa ìmáàmù Mahdi tá à ń retí òkè ẹ ọ̀gbẹ́ni Mirza Gulam Ahmadu ó kọ tiẹ̀ ní Gulam Ahmad it's a company name. wọn èyí yọ ọ̀kan lẹ̀ fún kejì gulam ahmad ọ̀tọ̀ ní ahmad ọ̀tọ̀ ní gulam ahmad ok tọ́ba tiẹ̀ sọ pé ànábì náà jẹ́ ahmad ìwọ ò jẹ́ gulam ahmad ló ń jẹ́ gbogbo ẹni tó bá mọ eh, àṣà india ni ó mọ̀ wípé orúkọ tí wọ́n bá ti fi gulam kún ó máa ń fọ́ọ̀mù compound name ni. ìyẹn báyẹn bàbá ànábì wa ń jẹ́ abdullahi bàbá tiẹ̀ ń jẹ́ muritala bówo ló ti jọra wọn tó fi asọ̀rọ̀ rẹ di ìmáàmù màdí fún àwọn èèyàn kan kóńkú ẹlẹ́ẹ̀kẹta nínú àdìsí yìí ó ní iṣẹ́ pàtàkì náà tí ìmáàmù màdí máa ṣe àdìsí yẹn sọ pé yẹmúláwùlẹ̀ àrídọ̀kítọ́ wàhádìlán kàmá múlẹ̀ àti búlúmọ́n wàjáwúrọ́. ìmáàmù màdí ó máa mú déédé dọ́gba déédé àti dọ́gba ó máa mú kún orí ilé ayé gẹ́gẹ́ bí àbòsí àti ìfẹjọ́ṣègbè gẹ́gẹ́ bó ṣe kún orí ilé ayé. now ìmọ̀ọ́mù màdí wálé ayé àbòsí ń bẹ láyé dìgbì ọba aláyé ọba bòsí láyé ó fi ilẹ̀ lọ déédéé kò kárí ayé tí ìmọ̀ọ́mù màdí ojúlówó bá dé gbogbo ohun tí ń jẹ́ ìfẹ́gọ́sẹ̀gbè yóò dópin déédéé òun ni ṣẹlẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé nítorí náà ìmáàmù màdí àbí kí ló ń pera rẹ̀ gulam ahmadu mirza gulam ahmadu alikazab èyí ṣe àrọmọdọ́mọ anabiwa muhammad èyí ṣe àrọmọdọ́mọ fatima orúkọ rẹ̀ kò jọ orúkọ anabiwa. orúkọ bàbá rẹ kò ju orúkọ bàbá ànábì wa gbogbo orí ilé ayé kún fún àbòsí síwájú ọjọ́ ìbí mirza gulam ahmadu àti lójú ayé mirza gulam ahmadu títí di àsìkò tá a wà yìí àbí ò sábòsí láyé mọ́ ni ẹ́ sábòsí ọmọ lọ nàìjíríà nítorí náà. oyè tó o gbà òun ni ìmáàmún dọ́ọ̀lún mùdílùn ìmáàmún mirza gulam ahmad alikazab ìmáàmún dọ́ọ̀lún mùdílùn mirza gulam ahmadu ni aṣíwájú tó sọnù tó ń sọ ara ayé nù aṣíwájú tó sọnù tó ń sọ ara ayé nù. ọ̀rọ̀ yẹn ni a sọ pé Mirza Gulam Ahmadu ọkàn sọ̀rọ̀ ẹ̀ di mujadidu ìmáàmù Mahdi di fourteenth century ni o kì í ṣe é o ìwọ tó o ti gbà á bẹ́ẹ̀ lọ tú bá ń bẹ́ẹ̀ o kí Mirza Gulam Ahmadu má bàa kó bọ́ ọ ìyẹn bá a ṣe yanjú àìjẹ́ ìmáàmù màdí rẹ̀ nìyẹn. ipò kejì tí Mirza Gulam Ahmadu gbéra rẹ̀ sí òun ní ipò ànẹ́bì Isa ọmọ Mariam alayhi salam. na ipò kejì tí Mirza Ghulam Ahmadu gbere rẹ̀ sí òun ni pé Ahmadu alikazabu ó ní òun ni ànẹ́bì Isa ọmọ Màríyàmù tá à ń retí ní ti òdodo ànẹ́bì Isa ò tí kú ọmọ Màríyàmù kò tí ì kú ó sì ń padà bọ̀. ìjọ amadíyà àwọn náà máa ń sọ pé ànábì yìí sá ń bọ̀ ṣùgbọ́n wọ́n wàá sọ pé ó ti dé ó sì ti lọ wọ́n sọ pé ó ti dé ó ti lọ. àwa bí wọ́n léèrè pé ńgbà tó dé àmọ́ rí nàìjíríà àwọn ní ẹ̀yìn ilẹ̀ mọ̀ kó ti dé ó ti dé ó ti lọ. ìsá ọmọ mariamu aleyhi salam ẹ ló ti bí ó ti lọ nígbà tá a wá pọ̀ wọ́n fún pọ̀ wọ́n fún pọ̀ wọ́n fún nẹ́ẹ̀bá ní ọ̀gá àwọn ni ọ̀gá àwọn ló di Ìsá ọmọ Mẹ́ríyámù bó wa ló ṣe jẹ́ ìta àmọ̀ ní wípé ànẹ́bì Ìsá ò tí ì kú wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé ní ọjọ́ tí wọ́n kan Ìsá mágbélébù lọ́gọ́ tí wọ́n kàn mágbélébù kò kú síbẹ̀. Si ó dákú ni nígbà tí atẹ́gùn fẹ́ sí ní agbárí iye rẹ̀ bá sọ ló bá mú èso tí wọ́n fi kàn ó bá yọ sá ló sá níbo ló sá lọ wọ́n lọ sá lọ sí India ní ìlú Mirza Ghulam Ahmadu wọ́n lọ sá lọ bẹ̀ ọmọ àmọ̀nà gan o ṣé kẹ̀kẹ́ ló gùn ní àgọ́ orin sẹ̀ wọ́n ní ká mọ̀ tún yẹn wò wọ́n sàṣà lọ sí India ok ńgbà wá sá sí India kí ló wá ṣẹlẹ̀ wọ́n ní ńgbà tó dé India wọ́n lọ wá fẹ́yàwó ó fẹ́yàwó ńbẹ ó bímọ ńbẹ ó fẹ́yàwó ńbẹ ó bímọ ńbẹ. èèmọ̀ lèyí o eléyìí tẹ́ ẹ máa ń sọ yìí ọmọ ìjọba lójú Ìsá ọmọ Mariamu aleyhi salam ó fẹ́ yàwó fẹ fẹ́ yàwó ní India ó bímọ sí India ó sì kú sí India látẹnu ìjọ Amadiya kódà wọn ṣe ìwé kan jáde lórí ẹ. E tí bàbá kan wá fi hàn mí wípé abu ẹnìkan mọ̀ fáwọn òwe kan ìwé ọ̀hún wọ́n ya sàárè sí outer cover ẹ̀ page cover ẹ̀ ni wọ́n ya sàárè sí wọ́n wá ní sàárè isa nìyẹn o ní India ah, ọ̀rọ̀ yìí ń takò làákàyè o ẹ̀sìn sọ pé isa ń padà bọ̀. ẹ̀yin sọ pé isa ti kú sí India ẹ wọ́n ní yóò wá yóò padà wá wọ́n ní àmọ́ tó bá fẹ́ wá kò ní í wá ní àwòrán àkọ́kọ́ mọ́ ẹ̀mí ẹlẹ́mìí ni ó lò nígbà kejì kò ní í lo ẹ̀mí tiẹ̀ mọ́ ah mo ní ẹ̀yin ìjọ amadíyà ẹ̀ẹ́ àwọn èèyàn sọ pé àgbèdì fún yàn ni àbálá àgbèdì fún yín pé ah. bàbá o irọ́ yín lágbára púpọ̀ o ẹ gbà pé isa ń padà bọ̀ ẹ tún wá sọ wípé ó ti kú sí India nílùú ọ̀gá yín ẹ tún wá sọ wípé ìpadàbọ̀ rẹ̀ yẹn ẹ̀mí ẹlẹ́mìí ló máa lò ẹ̀mí ta ló wá lò wọ́n lẹ́mìí Gula Mahmudu ni. ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń gbọ́ mi má kú gbà má jẹ́ ká màdíyà òkó bọ́ ọ ìńtá màdíyà sọ ni mò ń sọ yìí tí wọ́n bá ní bẹ́ẹ̀ kọ́ lórí báwọn ò sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ kí wọ́n fọ èsì kí wọ́n fọ èsì wọ́n lẹ́mìí ẹlẹ́mìí ló máa lò nígbà ẹlẹ́ẹ̀kejì kò ní í lo ẹ̀mí àkọ́kọ́ mọ́ torí pé ẹ̀mí àkọ́kọ́ ti lọ sinmi lọ́dọ̀ Ọlọ́run Ah, ah. ìjọ amadíyà ọ̀dà ohun tẹ̀ ń sọ yìí e, èwo lẹ fẹ́ fún wa kà ń bẹ̀ wọn a ọkà èyí tá a fún ọkà ìwọ náà lọ́ka ó bí àwọn lógun lẹ́kọ̀ọ́ àwọn bó ṣe ọmọ mọ́ríyámù òkè o ọ̀dà no problem bá ń gbé ìwé wa. ìwé tí mo ti wá fẹ́ ka bí mirza gulam ahmadu ṣe di sa ọmọ mọ́ríyámà bó ṣe dì í. péèjì méjì ni mo ti fẹ́ kà jáde péèjì àkọ́kọ́ òun ni mo ti display sójú screen tẹ́ ti ń rí yẹn káàkiri àgbáńlá ayé àmọ́wé yẹn rèé ìwé yìí ìwé àwọn amadíyà ni orúkọ ẹ̀ ní tẹ́fíkírọ̀ ó ti fẹ́ parẹ́ ni ẹ̀ mọ̀ rí tó ń ṣàìn díẹ̀ báyìí tẹ́rí tẹ́fíkìrọ̀ nù ẹ jẹ́ kí n sí inner page ẹ̀yẹ́dì tẹ́fíkìrọ̀ yẹn ṣẹ́tìrì this is tẹ́fíkìrọ̀ can you see it tẹ́fíkìrọ̀ this is one of the book one of the publications one of the books of Jama'a Ahmadiyya worldwide. The book was written by a follower of Mirza Ghulam Ahmad, Muhammad Zafrullah Khan. The book is English translation of the dreams visions and verbal revelations foresaid to the promised Messiah, on whom be peace, by Muhammad Zafirullah Khan. Ìwé yìí, ó ní ìwé tí wọ́n kọ ní èdè Gẹ̀ẹ́sì tó kó àwọn àlá àwọn ìríran àti àwọn ìbánisọ̀rọ̀ tó wáyé láàrin ọlọ́run àti Mirza Gulam Ahmadu ẹni tí wọ́n ń pè ní the promised Messiah tẹ̀lébáwọn màsíù tá à ń retí màsíù tá à ń retí okay màsíwù tá à ń retí ìyẹn mirza gulam ahmad mo kọ́kọ́ fẹ́ ka page twenty nine page twenty nine. gẹ́gẹ́ bí mo ṣe sọ òyìnbó ni wọ́n fi kọ́ màá kà á ní èdè gẹ̀ẹ́sì láti bẹ̀rẹ̀ dópin màá tún wá bẹ̀rẹ̀ sí ní máa kà á ní gbólóhùn kọ̀ọ̀kan àti ìtumọ̀ rẹ̀ sí etí ìgbọ̀ wa ẹ máa fojú wò lójú screen page 29 of Tezkiro. This revelation This revelation was vouchsafed to Mary, at the time of the birth of her son, Jesus. And as my spiritual condition of being Jesus was in was in its elementary stages, the spiritual qualities that I possessed as Mary continued to nurture him, and when he came into his full powers, he was informed in Arabic, O Jesus, I shall cause thee to die, and shall raise thee, and shall raise thee towards me. See page 556 of Brahim Ahmadiyya. It was the same promise which was set out in the last verse of chapter 66 of the Holy Quran. And it was therefore incumbent that in accordance with it, someone from among the Muslims should be named Mary. And through the spiritual process, Jesus should be born and commanded to shake the branch and commanded to shake the branch of the palm tree. And so was I. The only difference being that Mary was then suffering from physical exhaustion and I was suffering from lack of financial means Nuzulu Limasi page one sixty three ọ̀rọ̀ gba sùúrù lónìí ẹ̀ẹ́n torí èdè òyìnbó ni èdè òyìnbó ni àǹkà ọ̀rọ̀ gba sùúrù.